Ire ni mo fẹ́ bàbá lónìí. mo kí gbogbo ẹ̀yin àyànfẹ́ ọlọ́run pé a kú ojúmọ́ ní orúkọ ńlá jésù ẹ ra àánú gbà lónìí òpin ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kò ní burú fún ọ ìjáde àti ìwọlé rẹ lónìí lórúkọ jésù àlàáfíà ní fún ọ ìkùnà búburú kò ní kú ọ lónìí ògo ọlọ́run yóò yọ lára rẹ gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí òní mo kí yín kú ọdún ní orúkọ jésù kristi eléyìí ò ní jẹ́ àṣemọ fún yín ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún yín bẹ́ẹ̀ ni kò lórúkọ jésù olúwa wa ìwé ìṣe àwọn apostoli orí four ẹsẹ̀ thirty three òní a ó kà ká tó gbàdúrà láàárọ̀ yìí ìṣe àwọn apostoli orí four ẹsẹ̀ thirty three agbára ńlá ni àwọn apostoli sì fi ń jẹ́rìí àjínde jésù olúwa orí ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn hallelujah orí ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn bí orí ọ̀fẹ́ ọlọ́run bá bà léèyàn èèyàn máa ń ṣe ní tí ordinary ènìyàn ò lè ṣe hmm. ní tí oore ọ̀fẹ́ máa ń ṣe nìyí bí oore ọ̀fẹ́ bá balẹ̀ ọmọdé yóò ṣe bí àgbàlagbà yóò ṣe kọjá ọjọ́ orí rẹ̀ oore ọ̀fẹ́ ẹni máa bẹ nínú ayé ènìyàn tẹ́ máa wò pé irú ẹ̀ pé abẹ́ wa wo ọmọdé yìí ni ẹ wá wò bó ṣe ń dábìrà ni ìjà ń pè lórí ọ̀fẹ́ nìyẹn tí oore ọ̀fẹ́ yìí bá sì balẹ̀ èèyàn ìwọ gan máa wo ní tó gbéṣe àwa wò pé ah ṣé èmi náà ni ìwọ kọ́ o oore ọ̀fẹ́ ọlọ́run ni gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí ọ̀run oore ọ̀fẹ́ ńlá ó máa ṣí fún ọ ẹ̀yin èèyàn ìwọ̀nba díẹ̀ lágbára èèyàn lè ṣe gbogbo ẹnu mo fi sọ oore ọ̀fẹ́ ọlọ́run onímú kéèyàn lè ṣe ohun gbogbo àwọn ìwà kan bẹ tó jẹ́ pé ordinary gbogbo èèyàn ní ọ̀fẹ́ wù ìwà yẹn ò sì tọ́ kò sì dá ẹni tó bá wá rí oore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run òun nìkan ni òní wúra bẹ́ẹ̀ tẹ́ bá rẹ́ni tí ó débi ọtí ọ̀fẹ́ tí ò mú tí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ lórí gbà tẹ́ ẹ bá rẹ́ni tó rí obìnrin tó rẹwà tí ò sì ní ọkàn ìṣekúṣe sí orí ọ̀fẹ́ ni ní ti ara ní tòfin gbogbo nǹkan lèèyàn ọ̀fẹ́ ṣe ṣùgbọ́n torí ọ̀fẹ́ bá wà lórí ayé èèyàn ó máa ń mú kéèyàn ṣe nǹkan tó jẹ́ pé ordinary lè èèyàn ò ní ṣe mo bẹ̀ ọ́ lónìí wá orí ọ̀fẹ́ ọlọ́run kan ọ̀nà kan tó sì lè ti rí orí ọ̀fẹ́ gbà òun náà ni kó fàyè ẹ̀ fún Jésù torí nípasẹ̀ Jésù Kristi ó ní orí ọ̀fẹ́ ti wá sínú ayé àdúrà mi fún ọ ni wípé ọ̀run orí ọ̀fẹ́ ńlá ọlọ́run á ṣí fún ọ orí ọ̀fẹ́ láti ṣe rere orí ọ̀fẹ́ láti ṣàṣeyọrí yóò balẹ̀ ọ lórí ibi tó bá wà tẹ́wọ́ kí n gbàdúrà fún ọ láàárọ̀ yìí orí ọ̀fẹ́ ọlọ́run ká tulẹ̀ ọ lórí orí ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run lórúkọ jésù ká tulẹ̀ ọ lórí orí ọ̀fẹ́ láti ṣe ń tó tọ́ lákòókò tó yẹ lórúkọ jésù ká tulẹ̀ ọ lórí oore ọ̀fẹ́ tó fi ṣe rere láyé ní orúkọ Jésù ká tulẹ̀ ọ lórí oore ọ̀fẹ́ tó fi bá Ọlọ́run rìn bó ti tọ́ àti bó ṣe yẹ ká tulẹ̀ ọ lórí oore ọ̀fẹ́ ńlá tó fi ṣàṣeyọrí ń tọ́ dáwọ́lé yẹ lórúkọ Jésù ká tulẹ̀ ọ lórí bó wá ṣe ń jáde láàárọ̀ yìí olóore ọ̀fẹ́ kó máa bá ọ lọ ọwọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run kó wà lára rẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó gbà ọ nípa oore ọ̀fẹ́ lórúkọ Jésù kó pàdé aláàánú lónìí kó pàdé olóore wàá lọ láyọ̀ wàá bọ̀ láyọ̀ o ò ní kú ọ̀nà bí èéfín lónìí orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ọfà ayé ò ní bá ọ ọfà tí ń fò lọ́sàn-án lórúkọ Jésù kò ní ṣe déédéé rẹ ààbò tó wà nú ẹ̀jẹ̀ Jésù yóò dájú lórí ayé rẹ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ìbùkún ni fún ọ bó ṣe ń jáde o kún ni fún ọ nígbà tó bá ń wọlé àlàáfíà ọlọ́run yóò jọba nínú ọkàn rẹ àlàáfíà ọlọ́run yóò jọba ní ọ̀dẹ̀ rẹ àlàáfíà Jésù yóò jọba ní ìpínlẹ̀ yìí àlàáfíà ọlọ́run yóò jọba ní orílẹ̀-èdè wa kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkúnlọ́lá láti the African Church Solution Campground Sam Ewang Estate nílùú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́.